أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أمزه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله تعالى وبركاته a dá ọpẹ́ tó pọ̀ fún a fi ọpẹ́ tó pọ̀ fún ọlọ́run ọba àlékeọlá a tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábìwa muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ àti ìgẹ̀ ọlọ́run kó máa bá ànábì àwọn aráalé rẹ̀ àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà àwọn títí dijọ́ gbéǹde alkiyama abẹ́lọ́hún ọba alágbára ọba ọ̀kan ṣoṣo bí a ṣe ń ṣe àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ ní mọ́ṣáláṣí wa ní alubasor ní mọ́ṣálà ìbàdàn bí kọ́lọ̀n kó jí ó wúlò fẹ́ni tó ń sọ àtàwa tá à ń gbọ́ kọ́lọ̀n kó má ṣe níbàlẹ́jọ́ ọbú fún wa láyé àtijọ́ ọgbẹ́lẹ̀ alkiyama la hawla wala quwwata illa billahi al-aliyyil ní ìtẹ̀síwájú nínú tíra minahajul mu'min ti àfàwà mustapha murad eléyìí tí à ń ṣàlàyé ẹ̀ ní gbogbo ìrọ̀lẹ́ ọjọ́ jímọ̀ yìí ibi tí a dúró sí níjẹjọ òun náà ni àtọ́ánù filansab ansab filansab a rí i pé n ti ń jẹ́ bẹ́ẹ̀ òun ni kéèyàn máa bú fámílì oní fámílì. Family kéèyàn ọmọ bu ìran oníran kéèyàn ọmọ ràn mọ́ sílé pé ìran sáwọn òbí rẹ lọ́nà èébú lọ́nà ìmọ̀ fẹnutẹ́ńbẹ́lú èèyàn lọ́nà ìmọ̀ yẹpẹrẹ èèyàn Islam ò fẹ́ torí minahajuli mu'min fi tẹ́ríkìlì muharramat ìlànà àwọn ẹni ọlọ́run àwọn olùgbàgbọ́ òdodo nípa bí wọ́n ṣe máa ń gbé ẹ̀ṣẹ̀ jù sílẹ̀ òun gan ni main film tí à ń bá lọ. àáfàá ní kọ̀dísọ́hà anadhalika kúfurún ó ti rinlẹ̀ nínú hadith anabi sallallahu alayhi wa sallam pé tẹ́ ẹ bá ti rẹ́nìkan tó jẹ́ pé fámìlì ò ní fámìlì ní máa ń bu ìran oníran ẹ̀yin ọmọ ìran bú yìí eyi tó já sí pé ìran yín ìran báyìí ni ìran kìnìkan ìran báyìí báyìí báyìí báyìí láwọn negatives yóò máa wá sọ̀rọ̀ aburu yóò máa fẹnu sáàtà yóò máa fẹnu tẹ́ńbẹ́lú ìran oníran àáfàá nírú ṣe sí ìkọ̀tọ̀lọ́hún tí ọ̀dá ni lanabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní ìfìnnàtánì umar bínáàsì kúfúrú àtọ́ànù fi nasab wà níyàhátù alálmájid nínú àdísì àfáàwà amúrú ọmọ as kọlọ̀nkọba níyọnú sí wọn èyí tí mọ́mù wa muslim tí wọ́n gbà wá ó lànà bí sallallahu alaihi wasallam ó wá ń ṣàlàyé fún wa ó níṣẹ́ ráwọn àwa méjì kan bẹ àwọn ìṣesí ìjà ìlíyà méjì kan bẹ tó pé uncommon lára àwọn èèyàn tọ́já sí pé àwọn èèyàn tó bá ń ṣerú ẹ̀ ìwà àkọ́tọ̀ lọ́hùn ni ẹ má ṣe àṣẹ mistake kufuru dúnà kúfúre kúfúrú ti bí ṣe pé kúfúrú kúrò ní pátápátá o bí ìgbà sọlọ tó ní mùsùlùmí fùsùkún wàkìtàlù mímọ́ bú mùsùlùmí kéèyàn ó máa bú mùsùlùmí ìwà àpòkì ìwà ẹ̀ṣẹ̀ ni kéèyàn ó máa wá bá mùsùlùmí jà ìwà kèfèrí ni ìwà àkọtọlọ́run ni àṣé ìkọtọlọ́run kékeré ni kìí ṣe ní ńlá tí ó wàá di Daniel magneti mùsùlùmí náà ni ṣùgbọ́n ìwà kúfúrù ìwà àkọtọlọ́run ní kékeré ó ń bẹ lára ẹ̀ kìí ṣe pé ó ti wá kó ònú Islam tá a wà ní sálámà sí tá ní kírun lẹ́yìn rẹ̀ tó yẹ pé tó bá kú a ní sin sí ìtẹ́ àwa mùsùlùmí àtàwọn ìdájọ́ mi tọ̀rọ̀ mọ́ ìdájọ́ káfíìn alákọ̀ọ́kọ́ nínú ẹ̀ àtọ́ànù fi nasab ìmọ̀ búran oníran kéèyàn ọmọ fẹnu sátàrùn oníran wà níyà hátù àlálímọ̀ yìtì èyàn látàlàyé lọ níjẹjọ kókò òkú ká máa wá sọ̀rọ̀ burúkú ká máa gbára dálẹ̀ lẹ́ni tó ń bléèmù ọlọ́run tọ́ra sọ pé kéèyàn ó sọ kan islam ò ṣe kí ni kọ̀tàkù tọ́ ọ bá ti sọ ìsọkúsọ adẹ̀mẹ́rì wá pànábì náà sọ kọ́ngbà tí Ibrahim ọmọ rẹ̀ tó ṣe kí ni tó kú kọ́lọ̀ bá ní kí ànábì wá ṣùgbọ́n kọ́ ọmọ búrò oníran àti kọ́ ọmọ wá gbàrà dálẹ̀ kọ́ ọmọ sọ̀rọ̀ òdì nígbà tí rẹ bá kú ìwà àkọ́tọ̀ ni ìwà aláìmoore ni a rí pé tá a bá wá wò ìmọ̀ búran oníran jàmọ́ ẹ má jẹ́ àṣàbòsí ẹ má jẹ́ ká ṣe àbòsí síra wa ta ló máa ń nífẹ̀ẹ́ ká máa bú fámìlì rẹ̀ náà wa kódà kí fámìlì yìí kí wọ́n gbọ́dọ̀ wà láì fámìlì wa fámìlì ìbú fámìlì wa bí wọ́n gán tàbí fámìlì yín fámìlì ìbú ni sẹ́nu rẹ̀ ó dùn káwọn fámìlì yín ẹ̀yin fámìlì agbábí àkáyì ṣèbó lóògùn làwọn bàbá bá tiẹ̀ ṣèbẹ̀rù lẹ́yìn ṣe wọnú ìlú yìí ṣèbí ìran yín máa gbálẹ̀ ẹ̀ta ni ta ló lówó nù ran ti yín náà sọ ẹnìkan so lówó kan nù ran yín ṣèbó lóòsì níran ti yín ẹ̀yin ìran burúkú ìran rádaràda yìí ẹ̀yin ìran ẹ̀yin ìran ẹ̀yin ìran òpònú yìí ibùn kọjá pé ìran yín lóòótọ́ olòṣì ni wọ́n òpònú ni wọ́n sẹ́nu rẹ̀ ó dùn wàhálà inú rẹ̀ ò ní dùn ṣẹ̀rí àdẹ́ kórìíra mo fẹ́ ká di fọ́múlà yìí mú gbogbo ń tá a sọ tí ó kó nira bá mùsùlùmí mo fẹ́ ká sọ̀ra fún un ara ẹ̀ ní kábú mùsùlùmí sìbábùlì mùsùlùmí fùsùkún ara ẹ̀ ní kábá mùsùlùmí jà wàkìtálù kófúrún tó o bá wá sọ̀rọ̀ sí èèyàn bẹ́ẹ̀ náà làwa tá a jókòó àtìyàwó ìwọ àtìyàwó rẹ ní misunderstanding mọ̀ràn sílé wọn pé ìwọ ìwọ ìwọ obìnrin ibú yìí àrọ́jú jẹ̀kọ ọ̀bùn rẹ ọ̀bùn rẹ tó ń dàkọ ẹ̀kẹ́rẹ́ ìwọ tíyà ògbélé ọkọ yìí ìwọ tí bàbá rẹ tó yẹ pé gbogbo wà ní máa ń kọ ìyàwó kì ìwọ tó yẹ pé ìrànyẹ máa ń mutí kì ni bọ̀dá rẹ ó mutí ẹ̀gbọ́n bàbá rẹ ó mutí àbúrò bàbá rẹ náà ọlọ́tí ni wọ́n ìwọ tó yẹ pálángànà pọ̀ ní fámìlì yìí ẹ̀gbọ́n àbúrò màmá bàbá bàbá dádì rẹ ṣèbórí ẹ̀ yìí ni lọ́ba bẹ̀rẹ̀ sí ní ràn án lé àáfà kò ní lè jẹun ṣé wọ́n ráwọn ẹni ọlọ́run ká máa ṣe báwọn àwọn ẹni ọlọ́run kì í ṣe bẹ́ẹ̀ àtọ́ánú filansaap ẹ jẹ́ kí n tún fún yín lè tí ò tóbi tó bá ń gan èyí tí ò tó didi fámìlì kódà kéèyàn ọmọ ìfẹnu àtẹ́ lu ẹnìkan tọ́já sí pé èèyàn nífẹ̀ẹ́ sí pàápàá tó bá ti kú ṣẹ̀rí àfẹ́ ká sọ́ra wọ́n sọ̀rọ̀ pa àwọn òkú fàyínà omukọ́dé má bú wọn fàyínà omukọ́dé afúdọ́ ìlàmọ́ kọ́dàmọ́ látàṣogbo làmúwàtì anábì sallallahu alaihi wasallam ó ní ẹ sọ́ra ẹ má bú àwọn tó ti kú fàyínà omukọ́dé afúdọ́ ìlàmọ́ kọ́dàmú àwọn tó ti kú wọ́n ti lọ́wọ́ bá nǹkan tí wọ́n ti síwájú àwọn bọ́láàgè ojú wọn ti ń já nínú sàárè àwọn ọbáfẹ́mi awólọ́wọ̀ wọ́n ti ń ròdòdó àwọn ìnámàdé àsíkìwé ojú wọn ti já àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àáfàá wa tó ṣe tíra suwarun min hayati sọ̀hábà ó wá sọ ọ̀rọ̀ ikrima bónú àbí jahal gbogbo alamọ àti gbókọ àbújáàlì rí olórí ibú kan ni ọ̀tá ọlọ́run ni ṣùgbọ́n ọmọ rẹ̀ ikrimọ̀ ó padà gba síláàmù àáfàá wa oníṣòwárún min hayati sọ̀hábà ó nípa nàbí sallallahu alaihi wasallam ó wá ń kọ́ṣà àwọn sàábé sẹ́mọ̀ pé téèyàn bá rí ọ̀tá ẹ̀sìn tó wá padà gba síláàmù èèyàn gbogbo wa àmọ̀ràn ti bàbá ẹ̀ gbé hàn ah, wàláì ọmọ eléégún bàbá rẹ̀ ìlọ́pa ìmáàmù jẹ́ ìdógún téèyàn bá ti ń sọ ọ̀rọ̀ inú rẹ̀ wọ́n ṣe kí ni o adébí wọn sọ fáwọn sàbẹ pé sàyà tí kó ikirimọ́tù bọ́nà àbí jahali anábì níṣẹ́ rí ikirimọ́ ikirimọ́ ọmọ àbú jahali yóò wá báyín lẹ́ni tó ti gbà síláàmù ẹ̀sìn ọlọ́run fàlátà ṣubú àbáwù anábì ní ẹ sọ ṣe ẹ mọ́ bú bàbá rẹ̀ ta ni bàbá rẹ̀ àbújáàlì tọ́jọ́ta ọlọ́run á ah, jẹ́bọ́ ẹ̀gbọ́n tá à ń sọ yé bàbá ti kú mọ́ta káàfìràn mọ́ṣùrìkàn ó kú lẹ́lẹ́bọ lọ́ta ọlọ́run ọmọ ẹ̀dẹ́ ti gbà síláàmù tọ́nà wá dé tọ́ǹbù pé ah, ẹ̀yin náà gbà síláàmù ẹ̀yin ọmọ àbújáàlì bàbá yín àtòkùtù kú ẹ̀ lọ́nà ọ̀run bàbá yín ọ̀tá ànábì ànábì yẹn bú bàbá rẹ̀ ibi kẹ́ẹ̀bú bàbá rẹ̀ fàyínà sábàl àmúwátì yúdíl àhàyà ṣe rí kéèyàn ọmọ bú àwọn tó ti kú àwọn èèyàn wọn tí ń bẹ láyé ọmọ ń ṣe kíni ó máa ń ni wọ́n lára ah, àjẹmọ́ ẹ̀gbọ́n tá à ń sọ yé èèyàn ẹyọ kan náà ni ẹ mọ̀ bú yẹn nígbà ọmọ rẹ̀ gba Islam sẹ́wà máa bú odidi fámìlì ìran ìran ìran kan lẹ́wà ń bù yẹn kódà wàhálà tó lè tẹ̀yìn ẹ̀ yọpọ̀ irú ẹni tẹ́ ń búran rẹ̀ yọ wà délé lọ́ba <laughs> zogo ah, kí la dé ọ̀la ìwé fún fámìlì wa látòkèdè lẹ́ni ta ló fún wa àwọn tọ́jà fámìlì rẹ̀ wọ́n ṣe kí ni o wọ́n gbára ta fún un ó lè di tribal war ó lè di kí ni o tribal war ẹ̀ẹ́kẹ̀rí pò di ìjà ẹlẹ́bí ń dẹbí abẹ́ lọ́nkọ́ ń jẹ́ kọ́rọ̀ owó dojúrú láéláé jẹ́mọ́ ẹ má búran oníran ẹ sì má ma sọ̀rọ̀ sọkúsọ nígbà téèyàn bá ṣe kí ni o tó bá kú lẹ́yìn rẹ̀ àáfàá bọ́ síbi alibagiyu jẹ́mọ́ kí la pé o alibagiyu ṣe rí àlìbágíyù ó máa ń túmọ̀ mímọ̀ dìtẹ̀ dídìtẹ̀ ó máa ń túmọ̀ tẹ̀m̀bẹ̀lẹ̀kún tẹ̀m̀bẹ̀lẹ̀kún ìmọ̀ dìtẹ̀ àlìbágíyù ó tún lè túmọ̀ ìmọ̀ ṣèwà àbàjẹ́ mímọ̀ ṣe tí ò da àlìbágíyù túmọ̀ sí àsáwọn ẹni ọlọ́run ara mẹ́ni ájúlì mọ́mìn fi tẹ́ríkìlì muharramat òun nípa àwọn ẹni ọlọ́run wọn kì í ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún wọn kì í ṣe agabangebe wọn kì í máa dìtẹ̀ hmm? ẹ rí báwọn tí wọ́n bá ń ṣe kútúbà lọ́jọ́ jímọ̀ wọn ò mọ̀ wá káyà sọ́rọ̀tù náàlì iná lọ àyámúrù bìlàádìlì wálé ihsan wà ìta ìdìl kúrúbá wà yẹn ní anil fàṣà. wal-munkar wal-baghi ya'izukum bihi la'allakum tadhakkarun. ara táwọn afáà máa ń ka fún ajọ́ jimá ni pé ọlọ́run fẹ́ kẹ́ ẹ̀ jìnnà sí tẹ̀m̀bẹ̀lẹ̀ kan inú níbí ni ìmọ̀ ṣe kéétà ìmọ̀ ṣe ń tí ọ̀dà ìmọ̀ balẹ̀ ọlọ́run ọba jẹ́ ẹ̀ jìnnà sí. afáà láwọn mọ̀mí wọ́n máa ń sọ ṣe. àáfàá wa mu aya sọ́rọ́tù ṣòro Quran chapter forty verse forty two náà ọlọ́ni nàmọ́ sẹ́bí ìlú alálẹ́bí ìnáyà na mú ọ̀nà náà ẹ̀ ráwọn tí ọmọ jẹ́ lẹ́sẹ̀ àwọn tí ọmọ jẹ́ ní òun làwọn tí ń ṣàbòsí ọmọ ní kejì òun làwọn tí ń ṣàbòsí sáwọn ènìyàn wáyẹ̀bùrúnà fi làárọ̀ bèbè rọ eré làákọ̀ wọ́n wá ń ṣèbàjẹ́ lórí ilẹ̀ wọ́n ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún lórí ilẹ̀ wọ́n ń ṣe inú níbí ni lórí ilẹ̀ gbègé eré làákì láì lẹ́tọ̀ húlà àyíká làwọn àdáàbò náà lè ọlọ́run gbogbo àwọn tó bá ti lè ń ṣe bágíù àwọn tó ń ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kọ inú níbí ni ọlọ́run ní ẹ mọ̀ àwọn yẹn tó le koko ìyá ẹlẹ́ta eléro painful torment painful torment tí ma máa ń múnira dání òun ni wọ́n jẹ kọ́lọ̀nkọ́lá wà ń bẹ̀. wàkọ́lá nàbí sallallahu alaihi wasallam anabi náà wá sọ nínú pé ẹ̀yin mùsùlùmí o ọmọ tó ń pariwo yẹn torí anábì ní iná lọ́à how àìláyà áńtà wá dọ̀ọ́ anábì ní ọlọ́run ọba ránṣẹ́ sí mi iṣẹ́ tó rán sí mi náà ni wípé ẹ máa tẹríba ẹ jẹ́ nìkan tí yóò ba hàtá tó fi wá já sí wípé láyébúrí ahadun àlá ahadin ẹnìkan ò ní máa ṣe inú níbí ni. ẹnìkan ò ní máa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ẹnìkejì wọ́n fẹ́ ká sọ àdìsí yìí dáadáa àdìsí yìí ń kọ́ wa lẹ́kọ̀ọ́ kan ara tó máa ń fa tẹ̀m̀bẹ̀lẹ̀kún inú ni bí inú ń gbà míì òun ní kẹ́nìkan náà bóyó lówó bóyó nímọ̀ bóyó wà ń kó àṣẹ kọ́ wa máa rí rẹ̀ wá ṣe sáwọn èèyàn àwọn náà mọ̀ wá wọ́n mọ̀ ni tó kankan inú ni wọ́n wá ṣe o yóò <coughs> àsára tí ò ní fanú níbí ni òun ni humility àtàwádùrù kéèyàn jẹ́ nìkan tí ó tẹríba ló kó bá wọn olóṣèlú nàìjíríà níjọ́ tá a bá yàn wọ́n níjọ́ tá wọ́n wọ́n gbé láàrin wa tí wọ́n bá ti wá jẹ́ sẹ́nétọ̀ wọ́n jọ̀nà rébù wọ́n bá kókó láàrin àwa ẹranko ẹranko làwa lójú tiwọn wọ́n wàá lọ sáàrin àwọn olè ẹgbẹ́ wọn tí wọ́n jọ ń kówó òlu jẹ nọ́mbà wọn tẹ́ ẹ mọ̀ tẹ́lẹ̀ ẹ pé kò ní í ṣe kí ni kò ní í lọ tó bá wá lọ tí ì bá ṣe nọ́mbà tán ṣéèfù wọn à ní í gbé tó bá tó wá jẹ́ ìtàn ṣéèfù tán rí pé ara àwọn tó bá ní campaign ilé ìwọ́fẹ́ béèrè owó nù wọ́n lè kọ́ tiẹ̀ wọ́n lè fi sí blacklist. jama àṣé ìwọ tó o bá rò pé o ní nǹkan ẹ̀yin náà máa tẹríba hmm? ibi títẹríba oore pọ̀ níbẹ̀. Ànábì sallallahu alaihi wasallam ó ní tẹ́ ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní í sípẹ́ nìkan yóò máa wá ṣe ìdìtẹ̀ sẹ́nìkan kò ní í sí tẹ́ǹbẹ̀lẹ̀ kan kò ní í sí inú níbí ni láàrin ara yín bákan náà wàláyù fáhírù ahadun ala ahadin tàbí ká ní wàlá yẹ́fukọ́rù ahadun ala ahadin kẹ́nìkan ọmọ ṣe fáàrí sẹ́nì kejì àmọ́ tí ń jẹ́ fákárù yorùbá lárúbáwá náà ti yá fáàrí fáàrí ò kí ń ṣe ọ̀rọ̀ yorùbá ọ̀rọ̀ lárúbáwá ni fákárù yorùbá ọ̀wá máa kọ́ ọ pé ìtọ́ yẹn kan ní fáàrí fáàrí jẹ́ a méjì só ti yé fáhárù ni kéèyàn máa ṣe fáàrí kó máa ṣe yàn àsẹ́nìkan yóò gbọ́dọ̀ máa ṣe fáàrí sẹ́nì kejì ìmáàmù muslim àwọn náà ṣe kí ni gba àdíìsì yìí wá ara àdíìsì tọ́kọ̀ nílẹ̀kọ̀ọ́ nínú àdíìsì míì anábì ó lẹ́yìn èèyàn ẹ lọ́ọ́ mọ̀ anyu ajila lọ́wù lè sọ́hìbì yìí àlèkú bàtà fi dúníyà máa máa yù dákìrù lọ́wù làwù fìlàkìrọ̀ nínà bàgì wàkọ̀tí àti rọ́hì ẹ jẹ́ ká bọ́ àdìsí dáadáa anábì ní wípé kò fẹ́ẹ̀ sí ẹ̀ṣẹ̀ kan tó lágbára tó máa ń fa kọ́lọ̀ ó kánjú fìyà jẹ èèyàn láyé tọ́lọ̀ ó kánjú èèyàn níyà ẹ̀rí pé Ọlọ́run bá jọba tó máa ń forí jìyàn púpọ̀ ṣùgbọ́n nínú ẹ̀ṣẹ̀ kánjọ́ kan bá ní mójú táwọn ọmọ yẹn ó ń distọ́pù wa torí ìtọ́lọ́run àwa tá a bá gbọ́ mi éké dání ẹjọ́ ká bá ní mójú tó wọn torí ìtọ́lọ́run. nam Ànábì sallallahu alaihi wasallam ó ní kò fẹ́ẹ̀ sí ẹ̀ṣẹ̀ náà tọ́já sí wípé yóò fa kọ́lọ̀ ọ́ kánjú jẹ́ èèyàn yà lẹ́yìn ìgbà tọ́lọ́ bá tó wá kánjú jo nítọ̀hún níyà ọlọ́run wá bá a fi ìyà pamọ́ lọ́rùn ó di nǹkan bá a ní ìsìn méjì ọlọ́run ní lọ́yà rẹ̀ lára láyé ń bì ọlọ́run jẹ́ ń yà ọlọ́run tó wá jẹ́ yẹ pé ó ò tí jẹ nǹkan kan omi orí ògì yọ nínú iná kí bó wàá tún ṣe fún ọlọ́run yóò tún ìmáa ṣe inú níbí ni ìmáa ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti ikọ̀ tí àtòrọ́hìn kéèyàn máa jápọ̀ ẹ̀bí ìwọ tó o bá ti lè ń jápọ̀ ẹ̀bí tó o lò bá fámìlì rẹ ṣe ìyà ló bá dé àti ìyà àtọ̀run ìmáàmù Abu Dáúdà àti Tírímèdì àwọn náà gbà wá ọlọ́ba nìkẹ́ wọn. àáfàá tó mú ọ̀rọ̀ mi wa èyí tán gba wa Abdullahi ọmọ Mas'ud ọlọ́mùbá ni yọ́nú sí naa tóun náà sọ wípé àáfàá wa Malik àròháwí òun náà ní yá Rasulullah ó nírè òjíṣẹ́ ọlọ́run mo fẹ́ bere nǹkan kan ni sórí ọlọ́run ọba fún mi lẹ́wà ní ẹwà bakan náà rí bákan náà bí ẹwà yìí ṣe wá pọ̀ tó mi ò fẹ́ kẹ́nìkankan ó tún lẹ́wà jù mí lọ ó ní wà má uhibbu anna ahadan yufawwiqu ní bashara kí n tó wá gbọ́ pé ẹnìkan tó wá lẹ́wà jù mí lọ mi ti ẹ̀ fẹ́ lọ́dọ̀ ọlọ àfàdákà mi náà sẹ́rù nǹkan yẹn sáà lè pè ní tẹ́ǹbẹ̀lẹ̀kún sáà lè pè ní ìnúnibíni. No anabi wa sọ fún un pé láìsà dáálí kamínà bágì èyí ẹsẹ inú níbí ni kìí ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún wàlákínà bágìyà bá tọrọ làhákì àṣẹ tí ń jẹ́nu níbí ni ni wípé kárí òdodo ńlẹ̀ káwá fojú fò kárí òdodo ńlẹ̀ ká fọwọ́ yẹpẹrẹ mú kárí òdodo ńlẹ̀ ká má lo òdodo inú níbí ni nìyẹn. afọ tó wá níṣẹ́ rí ìwà kọ́ọ́là asúnà àlàákù àṣẹ tí ń jẹ́ súnà ànábì gangan ni pé kéèyàn ọ̀tẹ̀ lódodo ìgbà míì èèyàn lè nínú gbà lè òkè dodo mùsùlùmí kan tóun fárun sokoto ń òun dodo lórí iṣu yẹn òun ló torí ti ń ẹ̀gbọ́n tí mò ń sọ yé àní lórí mọ́sálà kan ẹ jẹ́ ká mọ́ mọ́sálà ẹ̀yọ kan agbésẹ́ fún yàn iye owó tí màá fún ọ rèé àáfàá tó gbésẹ́ fún yàn àáfàá ní ṣòkòtò ẹ̀ fún òkè ó ní five thousand ní màá fún ọ wọ́n jọ di oní ten ní màá gbà five ẹni yẹn wá tètè parí sẹ́yìn láàrin wákàtí mẹ́ta ó ní à wákàtí mẹ́ta láàrin five thousand wàhálà ìmọ̀tẹ́sẹ̀ ìyá tó báyìí two thousand five ní fún àáfàá bá ní wọ́n bá di ariwo wà lẹ́yìn gba five thousand mi tí ò ní pé ẹ̀yin bẹ́ẹ̀ sáré ṣe ni ṣé n tí wọ́n bẹ́ẹ̀ ṣe ń jọ́ mẹ́ẹ̀ẹ́dógún mo ti jọ́ mẹ́ẹ̀ẹ́dógún mo sáré ṣe torí mo ti máa ń pẹ̀ mo bẹ̀ kọ́ sọ́mọ kékeré tó fi kọ́ ra yìí if one ìwọ mú fọmọ eléyìí ní kíni o wá hàn ó lè tọ́jọ́ five mi ìgbà tó pé ọba àwọn ìbá bá wọn dá sí lórí mọ́sálà ta lódodo ẹni tá a gbà síṣẹ́ ni àáfàá tó ẹ̀yìn ni ọ̀tẹ̀ lódodo tó rẹ́ ti jọ ládéhùn tọ́ bá rí àṣẹṣẹ́ ìyá tó báyìí ọbẹ ni pé ọwọ́ àdémi lówó mẹ́yìn <laughs> ìmọ̀ yá tó báyìí bàbá kílẹ̀ rògbò yá ya wàhálà tí mo ṣe ní kí n tó gbẹ́ kòtò ìmọ̀ ìpínlẹ̀ yẹn ọ̀rọ̀ ń bọ̀ wá rọ̀ lè náà ń gangan àáfà lówó ẹni tọba gangan o sunna sóyè àṣẹ ara alibagiyu òun náà ni ká máa fojú ká máa fojú relegate àwọn èèyàn ká fojú pa àwọn èèyàn rẹ ìwà burúkú ni ká máa wò páwọn èèyàn jẹ́ nǹkan kan kò sẹ́ni tí ò jẹ́ nǹkan kan wájú ọlọ́run àáfàá ní kódà ìsinádù kọ̀wé ó ní ìsinádù àdìsí yẹn ó ló lálàáfíà pé ó lágbára ìmáàmù Muslim gbà wá pẹ̀lú ọ̀rọ̀ tó yàtọ̀ díẹ̀ látọ̀dọ̀ Ibn Mas'ud àáfàá ní kódà wà kọ́ dí kọ́sáfà lọ òbíkọ́ rúnà lìbági yìí wà òtúwù yìí wọ́n ní tọ́jẹ́ kọ́lọ̀ ó jẹ́ kílẹ̀ ò gbé ká rúnà mi gan torí inú ni bí ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún àti bó ṣe ń balẹ̀ ọlọ́run jẹ́ ni ẹ̀mí gíga tẹ̀mí ẹ̀ tún ga sọ́lọ́run ilé ọlọ́run ṣe pàṣẹ fúnlẹ̀ pé kílẹ̀ ò gbé ta ni mi o bàbá olówó ogbó ojú òní tí ń ṣe kárúnà kọ́lọ̀nkọ́là wa jẹ́mọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún iná ni bí ni ó tún lè débi ọ̀rọ̀ ẹranko ṣe ìfẹ́ lórí ọ̀gẹ́ ìwé ewúrẹ́ yìí ó sì ní ebi ní ọ̀pọ̀ ọkú lónìí fún kó jẹ ráìsì ni ṣé ewúrẹ́ wá ní làákàyè ìwọ ló gbé ráìsì rẹ ńlẹ̀ nínú ṣẹ̀ríà tó o bá gbé oúnjẹ wo lọ́wọ́n ju omi ká lo ẹjẹ́ aṣọ kí watermelon lápẹ̀rẹ̀ ọ̀rà watermelon ọ̀rà bí oní one thousand ọba gbé lẹ̀ ewúrẹ́ sì bẹ́ẹ̀ ó sì jẹ ogbẹ́ ẹ̀ tán watermelon mẹ́rin bí akọ̀kan two fifty two fifty ewúrẹ́ sì jẹ́ ó tó ń pọnà lágé ákèlè ah, yìí dùn ó tó ń pọnà lágé àwàlẹ́ ah, ò dùn àbí mo rírú ẹ̀ sí lọ́ba dé ẹ̀kẹ́ ah ó dábẹ́ lọ one thousand tí màá tà sí two five àfà lọ́ba mú ewúrẹ́ lọ́ba sáládà lẹ́sẹ̀ ọ̀daràn wájú ọlọ́run ó tún ṣe bá gíyù sí ewúrẹ́ ìyẹn ló wá fa àdíìsì kan eléyìí tí ìmáàmù wa Bukhari àti Muslim tí wọ́n gbà wá látọ̀dọ̀ àfà wa Abdullahi Muhammad Saud anábì sọ wípé uzi bá ti múra àtún fi irọ́tín sájà náà tí a hàtámátá fàdákà láti fi anára asóbìnrin kan ó jẹ olóńgbò níyà pẹ̀lú pó ti olóńgbò mọ́lé tólóńgbò fi kú anábì ní látàrí eléyìí yóò wọná lọ́dọ̀ ọ̀lọ́ yóò ṣe kí ó ṣe tẹ̀m̀bẹ̀lẹ̀kún ó ṣe sólóńgbò yẹn láìyà átàràmọ́tíá wàsákọ́tíá ìdíhábàsátíá nígbà tó dolóńgbò yẹn mọ́lẹ̀ nígbà tó ti wẹ̀wọ̀n kò fún lóúnjẹ kò dẹ̀ fún lómi mu wàláyíyà tàràkàtíà tákùlù mínìkà ṣáàṣì láàrúdì kò tó wá tú sẹ́wọ̀n pé àwọn ẹranko kan ń bẹ ọlọ́mọdé àríná kànga ọwọ́n ká ní ebi pa olóńgbò kú pé à ah, ebi polongbo kù à ah, àfà ebi ọ̀pọ̀longbò kù bóyá aro olóńgbò yẹn ọ̀yà kọ̀ wá lè rẹ́ran pa olóńgbò kò sí ibi náà olóńgbò lè wà lágbàáyé kódà bọ́ wà láwọn ilé àwọn alákọ̀wé olóńgbò orí nǹkan jẹ olóńgbò ebi ìsábà polongbò kù toro olóńgbò orí nǹkan kan jẹ bẹ́ẹ̀ tẹ́ẹ̀bà sátidó olóńgbò mọ́lẹ̀ àfà bí fẹ́ǹsì fa ga olóńfò mọ́ bí ó ṣe pọ́n àti ó fi bóde yóò wá tí ó jẹ lọ ṣùgbọ́n arábìnrin ti dè mọ́lẹ̀ kò fún lóúnjẹ kò fún lómi kò tún túlẹ̀ kọ́ lọ jẹ nínú àwọn oúnjẹ tọ́lọ ń pèsè fún lórílẹ̀ anabi sallallahu alaihi wasallam ó lọ́wọ́n tóbìnrin ìṣesẹ́ ẹranko yóò ṣe kí ni o yóò wọ níwájú ọlọ́run àfáwá ibn umar ọlọ́run bá ní yọ́nú sí wọn ó ní làánà rasulullah sallallahu alaihi mani takada ṣe à ń fi ìrúhù gọ́rọ̀dọ́n ṣe tọ́ra àárín yìí náà ọ̀rọ̀ ńlá ni àdìsí àfàwọ̀ abdullahi ibùdó umaru nìyẹn ṣe é rí gbogbo tó bá ti lẹ́mìí àìmọ́ ṣe wọ́n báṣubàṣu àìmọ́ ṣe wọ́n síbòsíbò ìlànà bí n sọ yìí ibùdó umaru nípa nàbí ṣépè fún gbogbo ẹni tó bẹ́ẹ̀ lè mú nǹkan kan tó lẹ́mìí la tó wá ń ṣe báṣubàṣu. Bá tó ń ṣe rádaràda tó ń fìyà jẹ ẹ́ làánà bẹ lórí ẹ̀ gbogbo àwa tá a bá ń sin nǹkan náà kábẹ̀rù ọlọ tó o bá ti rí pé o lè mójútó ohun tó ń sìn má ọ̀pá wọn má ọ̀jẹ̀ wọn irú ẹ̀ náà làwọn tí máa ń ẹran tí wọ́n sa àwọn ibìkan ọlọ́run ni yọ́nú sí i ó ní níjọ́ kan ó ní kóńtù adúríbù gùlámánlí bí sáótì ó lóun na ẹrú òun kan níjọ́ kan pẹ̀lú kòbókò òun yígi ẹ bá mẹ́rù wá ẹ bá mú wá bì irú àwa náà tọmọ ọlọ́mọ máa ń gbọ́dọ̀ wà máa ẹ̀já bẹ̀rù ọlọ́run so obìnrin kò bẹ̀rù ọlọ́run ọmọ tó bínú ó ń gbọ́dọ̀ ọmọ ọlọ́mọ tí èso ọmọ rẹ̀ ó ń gbọ́dọ̀ rẹ̀ tó bá ti di after alẹ́ kò ní ń sẹ́ ọmọ tí wàá ń gbọ́dọ̀ rẹ̀ ni ó ṣe kí ni ni ọ̀ràn ń sẹ́ tó bá lọ́wọ́ ń sùkú kò ní ń sẹ́ yóò ní ni ọmọ na máa tiẹ̀ ta ní ọ̀nà ọmọ ọlọ́mọ tí ń gbọ́dọ̀ wà láì ọ̀bẹ̀rù ọlọ́run ni tó bá bẹ̀rù ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ ta ló sọ fún ọ pé ọmọ ọmọ rẹ ní òyànjú ta ló sọ fún ọ pé kèé sọ ọmọ ọlọ́mọ yẹn ní òyànjú tí ó wàá jẹ́ sábàbí káwọn ọmọ tiẹ̀ náà yanjú mùsùlùmí ẹ bá ti lè jẹ́ àwọn ọmọ ọlọ́mọ àtọmọ rẹ ó máa tírìtì wọn dáadáa ọlọ́run lọ́wọ́ àmọ́ ọ̀nà tí ó gbà san lẹ́san tẹ́lẹ̀ pé tọ́lọ́run bá kó ẹ̀san dé ìwọ gọ́mọ àrò pé ìwọ ọlọ́run ẹ̀san aeroplane kan mò ń retí ọlọ́run aeroplane hundred ìwọ la kó fún ìwọ ọlọ́run eléyìí ti pọ̀ ju olóhùn eléyìí pọ̀ lónìí àgọ́ tó ti tó two hundred míì tó ń bọ̀ à ah, ìwọ ọlọ́run ah, kí ni ah, ó tó di five hundred dé tí ó ju agbára ẹ̀ tó lóore gan lọ pé ah sẹ́mi náà mo lóore ọlọ́run tí ó ju lọ ni ó ṣe fún wa. jama ó lóun bá na ọmọ yìí bá ń ẹni tó na ọmọ tọmọ fi ní àìsàn etí níbi ó ti fọ́mọ ọlọ́mọ létí bó ó ti jù ú fọ́tí tẹ́tí ọmọ òfin gbọ́ràn dáadáa á àwọn èèyàn wíkẹ́ẹ̀dì wà láì wọ́n sì nínú sẹ̀ríà ní sẹ̀ríà ṣe kórìíra ẹ máa gbọ́ ó lójú béèyàn ṣe lè kọ́mọ ọlọ́mọ fẹ́ lómi kò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni téèyàn bá débi báàbù àlàhàdọ́ náà ọ̀rọ̀ child custody bàbá kú irú ta náà lè kọ́mọ fún onídàájọ́ no fi kí o bàbá àtìyàwó wọ́n kọra wọn lẹ̀ ó lẹ̀ tán lè kọ́ máa fóònù ṣẹ̀ríà torí ṣẹ̀ríà ọ̀fẹ́ kọ́ mọ́ ó dìdàkudà ṣùgbọ́n ilẹ̀ Yorùbá ọmọ lè ṣe kí ni o ó lè dìdàkudà nínú ṣẹ̀ríà wọn fẹ́ kọ́ mọ́ ó dìdàkudà lọkùnrin yìí bá mú kòbókò àfi làyè àfi wàyè ó ní fàṣẹmíìtù sultan mìnìkálfì ó lóun wá ń gbọ́ tẹ́nìkan sọ̀rọ̀ òun sà gbọ́ òun kan strange voice ọ wá ń sọ pé ilam abama saud ìrẹ bàbá masudi tó na ẹrú rẹ ee eh, ee eh, lọ́mọ ee eh, lọ́mọ ó ní falam afami salt mina lọ́gọ́dọ̀ ó ní bóun ṣe sẹ́wọ̀n kígbà míì kọ́ lọ́wọ́ máa láàyàn ó ní ló ti bí òun bá ó di ó lóun ọ̀mọ lẹni tí ń sọ̀rọ̀ ìwà ọmọ ẹrú yìí olórí bọ̀bọ̀ ní ó ti jẹ́ kẹ́yìn nílẹ̀ ẹ̀ẹ́dógún ọfọ́ ìfẹ́ náà ọ̀pá lónìí ó ti jẹ́ kí ìlú thousand five hundred ọmọ burúkú lọ fẹ́ yà olórí burúkú ẹrú kò rí kíní kan ò lè sọ mí tó ń gbèsè ọmọ àlè ní ọ olóhùn sá ti kọ́jú ìbò wọn lọ́ọ̀mọ̀ wọn sàmùtà ní sọ̀rọ̀ ó ní fàlámà dáná mi ni ìdá àwọn àròsúlù lọ́ọ́yì sọ̀lọ́lá àrẹ sọ̀lọ́ ó nígbà tó anabi ọlọ ha mo gbé ó ní fàyídáwò àyẹ̀kúlù iná lọ́à akúdárù àlẹ́yìíkà mi ń ka àlẹ́yìí la ilaha illallah jẹ́mọ́ ta ni ọba ni tú àárín fáwọn tí ń darí nàìjíríà àwọn àáfàá tí máa ń ṣe wáàsí inú àwẹ̀ ah, ọlọ́run jẹ́ kémi náà rántí tí ń bá ní wáàsí kan pẹ̀láwọn olóṣèlú tán bá lè wá ọlọ́run jẹ́ ìrántí màá kọ àdíìsì dání irú àdíìsì tó yẹ kẹ́ ẹ fi ṣe wá sí fájímọ̀ bí leléyìí irú ètò yẹ kẹ́ ẹ lò fáwọn Arẹ́gbẹ́ṣọlá òun leléyìí irú ètò ẹ lò fáwọn sẹ́nétọ̀ Nàìjíríà òun leléyìí ta ló fẹ́ tú àdíìsì fáwọn ọlọ́pàá Nàìjíríà àdíìsì tí mò ń kà lọ ta ló fẹ́ bá ni tú fáwọn adájọ́ ní Nàìjíríà àdíìsì tá ń kà lọ gbogbo àwọn chairman local government ta ni ó bá ní kà sí wọn létí gbogbo àwọn tí ń darí wa nínú ìlú yìí ta ló fẹ́ bá ní tú àdísì yìí fún wọn jama a ní Abu Mas'udi ta ló ń fìyà jẹ ẹrú ẹ ẹ mọ̀ pé ó ní kápá lórí kéne lórí ẹrú àwọn tí ń darí tiwa Nàìjíríà kákàwa náà kẹrù wọn tá a bá sọ pé kọfí wà pé ẹ má jáde tó o bá jáde ó sì yà jẹ tọ́ba ní ládùúgbò mùsùlùmù six thirty to six thirty ẹ gbọ́dọ̀ jáde sọ application magribi ishai subuhi àní kí n jẹ̀mọ́ níbo láti máa kí inú ilé. ọwọ́ ń fìyà jẹ ẹrú ẹ̀ tóró ní kápálẹ̀ lórí ànábì wa ní lọ́ọ́ mọ́ ìrẹ́ abúmọ̀ sòwúdì gbogbo ẹ̀yin Nigeria governors àwa náà ń sọ fún yín tọ́lọ̀ ń bá ní kẹ́ ẹ lè gbọ́ ẹ̀yin náà ẹ mọ́ ẹ̀yin commissioners ẹ̀yin ministers ẹ̀yin director general ẹ̀yin inspector general ẹ̀yin commissioner of police ẹ̀yin asp gbogbo àwọn ipò tẹ́ ẹ máa ní láyé ẹ̀yin olóṣèlú ẹ̀yin military ẹ̀yin civil defence ẹ̀yin man o war gbogbo ẹ̀yin tẹ́ ń darí ìlú ẹ̀yin náà lọ mọ̀ pé iná lọ́hà akidaru aleika minka aleyi ọlọ́run lágbára léwọ náà lórí ìjẹni tó ń fi ìyà jẹ lọ. ah jẹ́wọ́ ẹ̀ gbọ́rọ̀ yé ìwọ ń kókò bókò òbò tọrọ lágbára rántí pọlọ ń lè fi tójú yẹn jẹwọ ń yà nínú jahannama ẹ̀yin tẹ́ ń darí tiwa náà ẹ sanwó àwọn òṣìṣẹ́ ẹ ń kówó pamọ́ ẹ wá ń parọ́ pé ọ̀rọ̀ recession recession èyí ń gba sálárì tìyín tó ń pé àwọn èyí láti bí ọdún mẹ́ta mẹ́rin sẹ́yìn tí ń bá mọ gbogbo olúmọmọ Ọ̀yọ́ state àwọn òṣìṣẹ́ ìjọba they are in sadness wọ́n ń ṣe léyà pẹ̀lú bànújẹ́ wọ́n ń ṣètúnu àwẹ̀ pẹ̀lú bànújẹ́ àwọn tó jẹ́ kírísẹ́nì inú wọn wọ́n ń ṣe kírísímàsì january one pẹ̀lú bànújẹ́ owó oṣù kan ọba kan ń lẹ̀ gbèsè ọmọ tó ọba kó mi ilé sọlú mi ìmọ̀ ọmọ tọ̀yọ́ state tó ọba kó àwọn òṣìṣẹ́ ìjọba jọ yàtọ̀ sáwọn tí wọ́n ń jalè minus àwọn tó ṣe kíni o sọ̀rọ̀ pé àwọn kan bẹ̀ tán jalè tán gbowó ẹ̀yìn tán gba bribe irú àwọn eléyìí wọn ọ̀sùn bá àmọ́ sọ sálárì ní táwọn ọkẹ̀ tí máa filẹ̀ ni pé wọ́n fi sálárì dájọ́ wọn ti máa jẹ àjọ so sàn pàjọ èsè ọ̀ràn yàn àwọn kan jẹ́ kówó tán rí lóṣù gan ó multiply sálárì wọn àwọn ministry of àmọ́ wọn o tábà fẹ́ lọ sanwó ohun tára rẹ̀ fẹ́ nígbà bá sanwó ìjọba tán ọ̀tọ̀ lẹ́sanwó tiwọn kẹ́ tó gba clearance ẹ̀fẹ́ santa àwọn tó ń jẹ àràmù pọ̀ process certificate lápẹ̀rẹ́sìn certificate kan twenty thousand ẹgbàá lọ́wọ́ wa kò ní làkáǹtì ìjọba wọn ò pẹ́ láàrin ara wọn ni oní twelve thousand wà oní six thousand wà tí wọ́n máa pẹ́ láàrin ara wọn báyìí yàtọ̀ sáwọn tó bá ń jalè báwọn àwọn tó jẹ́ pé sálárì nìkan náà ń dúró tì tá a bá kó wọn jọ over ninety percent wọn wà láì they are problems they are in sadness torí pé sọ̀rọ̀ tó o bá rówó rẹ tó jẹ́ tọ́ rẹ gbàgbé èlò sálárì rẹ o twelve thousand o sì ń gbà lóṣooṣù o ti bẹ́ ráìsì dé rà ẹwà díẹ̀ òróró díẹ̀ ẹyin kù ẹ fẹ́ rẹja ẹ fẹ́ ẹ sanwó mọ́tò ṣùgbọ́n tí twelve thousand yẹn ọ̀bá ọdún lásìkò ntọ́ yẹ kọ́ ọ mánéjì ọ fi fifteen thousand nígbà san ó tún ti jẹ deficit o three thousand náà fi ya jẹ àwọn òṣìṣẹ́ àwa náà wá ń sọ fún yín pé ẹ lọ́ọ́ mọ iná lọ́ọ́ à ákúdárù lé lórí ju bẹ́yìn náà ṣe lágbára lé wa lórí lọ ẹ̀yin lágbára lé wa lórí even tẹ́ ẹ̀ bá san sálárì ọlọ́run lè má fèbí pa wá tá a máa róúnjẹ jẹ ṣùgbọ́n lọ́run tọ́lọ́run bá fìyà jẹ yín kọ̀sẹ́ni tí ó fún yín lómi múnú jàánámà kọ̀sẹ́ni tí ó fún yín léso jẹ nínú jàánámà ẹ̀ yá abẹ̀rù ọlọ́run ẹ̀yin tẹ́ ń darí ìlú ẹ̀yin àáfàá tán máa ní ẹ ṣe wá sínú àwẹ̀ èyí tó bá wá nú àwọn olóṣèlú àdìsí yìí ni ẹ máa kà fún wọn ẹ máa jẹ́ kó yé wọn pé ọlọ́run ọba lágbára lé wọn lórí ju báwọn ṣe lágbára láwa náà lórí lọ kí wá sàwọn olóṣèlú nìkan àáfàá ọkọ ẹlẹ́à ìwọ náà fìyà jẹ́yàwó rẹ bẹ̀rù ọlọ́run ọlọ́run lágbára lé ọ lórí ju bó o ṣe ń fìyà jẹ́yàwó rẹ lọ ìwọ ẹlẹ́à ìwọ náà fìyà jẹ́ àáfàá rẹ lọ́nà kan àbí méjì lọ mọ̀ pé ọlọ́run lágbára lé ọ lórí ju bó o ṣe ń fìyà jẹ́ lọ ọ̀gá tó gbáyàn síṣẹ́ tẹ́ ẹ dórí àwọn private employers náà àwọn náà ti rí pé kò síṣẹ́ ń lù àwọn náà wá ń jẹ àwọn wọ́kàsì wọn lówó alhamdulillah làwọn ò sínú wọn ẹ̀yin náà wà máa jẹ àwọn òṣìṣẹ́ yín lówó ẹ̀yin náà máa wá bùn gan wèrè àwọn tẹ́ ẹ gbà síṣẹ́ ibi wá ń pa wọn tó ẹgbẹ́ tí ọ̀bà tí ọlọ́run lọ rí sáyìn o ọmọ iye owó tálárì tí mò ń san nílé iṣẹ́ yìí sí wọn náà mọ iye owó tó ń rí. gbogbo ẹ̀yin tẹ́yin náà fi ìyà jẹ àwọn èèyàn à ń sọ fún yín nírọ̀lẹ́ yìí wípé iná lọ à akúdárù alẹ́ ìkàmínkà alẹ́ yìí ọlọ́run lágbára lẹ́yìn náà lórí ju bẹ́ẹ̀ ṣe lágbára lé àwọn tẹ́ ẹ̀ fi àjẹ lọ ẹ̀jẹ̀ abẹ́rù ọlọ́run ọba fàkúlítù ó lóun wá sọ pé ẹ wà àwọn olùbẹ̀rù ọlọ́run ẹ máa wò tẹ́mi yàtọ̀ láàrin àwọn sàbí àtàwọn olóṣèlú nàìjíríà ni o irú wáàsí tó jọ báyìí la gbọ́ pé àáfàá kan ṣe níbi tí kan náà àwọn olóṣèlú wà ó dẹ̀ ṣe rọ́dù fún àáfàá yẹn ó ṣe rọ́dù fún àáfàá yẹn padà àwọn olóṣèlú ti nàìjíríà èṣù ti dí ọkàn wọn kán lè sórí ibu hundred percent jama wa máa wo àwọn sàábẹ́ tán jẹ́ ní ọlọ́run ọba ó ní látijọ́ náà tóun ti na ẹrú òun tànàbí ti sọ̀rọ̀ yẹn pé lọ ọmọ pọ́lọ̀ ń lágbára lé ọ lórí ju bó o ṣe ń fi ìyà yìí lọ ó ní mo wá sọ pé la adribu li mamlukan bad ṣe rí lẹ́yìn òní yìí lẹ́yìn òní lẹ́yìn òní mi ò tún na ẹrú kan mọ́ láyé mi wàfi láfdé nínú rìwáyà mi wọ́n ní fasakato salt mi yẹ di main haibati yìí ah wọ́n ní tànàbí sọ ọ̀dẹ́rùbá pàǹkẹ́rẹ́ bá jábọ́ lọ́wọ́ ẹ̀ dé adébíyí ní sẹ́wọ̀n ọ̀mọ yá àbá masoud bàbá masudi ọmọ pọ́lọ ń lágbára léwọn náà lórí ju bó o ṣe lágbára lórí ẹrú rẹ lọ ẹrú bàbí ah, ẹmọ kéèyàn máa gbọ̀n pé ah, ah, pankẹ́rẹ́kẹ̀ jábọ́ ni ó ní pankẹ́rẹ́ bá jábọ́ òun wá sọ pé lẹ́yìn òní mi ò tún nà kankan nínú àwọn ẹrú mi mọ́ ta ni ó sọ bẹ́ẹ̀ nínú àwọn olóṣèlú wa pé lẹ́yìn oṣù yìí àwọn ò tún jẹ sálárì kankan mọ́ ta ló fẹ́ sọ bẹ́ẹ̀ nínú àwọn olóṣèlú wa pé lẹ́yìn oṣù yìí àwọn ọmọ ṣe títì àìmọye èèyàn tí àìsètìtì jẹ́ sábà bí ikú wọn ta ló fẹ́ sọ pé lẹ́yìn oṣù àwọn ò tún ẹ̀kọ́ ṣe fún wa ta ló fẹ́ sọ pé lẹ́yìn oṣù yìí petrol tún ní wọ́n mọ́ yọ́ mọ́ wa ta ló fẹ́ sọ pé lẹ́yìn oṣù yìí láìsí ò ní wọ́n mọ́ ta ló fẹ́ sọ pé lẹ́yìn oṣù yìí àwọn ò ṣe ń tọ́ yẹ káwọn ò ṣe àwọn ò ní fìyà jẹ wa gbogbo switu kò sóògùn bẹ́ẹ̀ tọ́ nígbà tọ́ ọmọ wọn bá lásídẹ́ǹtì ibo náà ń gbé wọn lọ wọ́n ń gbé wọn lọ ìlú òkun ẹni tó bá ní pọ́blẹ́mù nù wọn téèyàn bá wúkọ́ lásán nínú àwọn tí ń darí ìlú wọn à lè dúró nàìjíríà ó di ìlú èbù. ta ló fẹ́ sọ fún wa nínú tiwọn náà pé lẹ́yìn òní yìí àwọn ò ní fìyà jẹ gbogbo àwọn táwọn kó sí wọn lábẹ́ mọ́ jama ntẹ́fìmọ̀ yàtọ̀ láàrin àwọn ẹni ọlọ́run àtàwọn ẹni èṣù òun nìyẹn ọlọ́run jẹ́ ajẹ́ àwọn ẹni ọlọ́run jama wọ́n ní nínú rìwáyà kan Abu Mas'udi ọba ní ya Rasulallah ìrẹ̀ ànábì ìrẹ̀ ànábì huwa hurru huwa hurru liwaji illah huwa hurru liwaji illah ó ní wà nábì ọ̀ ọ̀ pé mo ti ẹ̀ náà pẹ̀lú gbólóǹtọ́ sọ látòní lọ ó kú lẹ́rú ọ̀dọ̀mọlúàbí àjẹ́bẹ̀ ẹ̀mọ́ tí wọ́n tó ṣe tọ́bá léèyàn jẹ́rú ń gbà kan tọ́bá wá sọ́dọ̀mọlúàbí wà láì òré lálẹ́ èèyàn ó ní látòrí lọ kìí tún ṣerú mọ́ ó dọmọlúàbí fàkọ́ọ́là àmọ́ ìnáka láúlámtẹ́fàl ó ní tó rí anábì nítọ̀ wa lọ́ọ̀mọ ni ká lọ́ọ̀ bá lọ ṣe ń ṣe yìí ni sórí iná òun ni ọba lọ ju ọ lọ iná ni ọba lọ ó ní ṣùgbọ́n nígbà tí wọn náà ti wá sọ dẹrú ọlọ́run ti wá sọ wọn náà ó ti yọ ọ́ kú òun náà ó ti sọ ọ̀dọ́mọ àlùjánà nìyẹn ọlọ́run jẹ́ àṣọ oríire ayé àtọ̀run ìmáàmù Muslim àwọn náà gbà wá ní ìparí ọ wá sọ ànábì tó wá ní pé tó orí máa ń dọ̀rọ́ bàgùlá máa ń là wú hadan lámúyá tí ì áwòlà tọ́mọ wú fàyínà kàfárọ́tà wú áyùn tí kọ̀ wú ànábì ní ẹ lọ́mọ tó fi ìyà jẹ ẹrú níyà tí ó yẹ kó fi jẹrú ìyà tí ó tọ́ àbọ̀ gba létí lọ́nà tí ó tọ́ kàfàrà in tó fi lè pa ẹ̀ṣẹ̀ rẹ̀ rẹ́ tọ́lọ́hún fi yọ́nú sí òun ní kọ́sọ́dọ̀ ọmọlúwàbí ìwọ tó ọjọ́ òbí tí wọn náà bá rí pé ó sí ọmọ rẹ nù ìtọ́ da ni kọ́ wáyọ̀ nù ẹ̀ kó owó kí ló lè ṣe fún tínú rẹ̀ ó fi dùn kó o ṣe fún ọ̀gá tó ọgbà yẹn bí iṣẹ́ lọ́ba mú ọmọ ṣẹ́ rẹ lọ́ba fìyà kan jẹ tó lágbára yá wo nǹkan míì tó lè ṣe tí ọ̀jẹ̀ inú ẹ̀ dùn olórí téèyàn lè jẹ́ kí inú ẹrú ó dùn ní ká sọ di kíni ọmọlúàbí anábìlẹ̀ ń bá ti lè lu ẹrú ẹ̀ kọjá bó ṣe yẹ kó sọ́dọ̀ ọmọlúàbí ni bákan náà nínú rìwáyà míì anábì sallallahu alaihi wasallam ó tún sọ pé sẹ́ rí dájúdájú ọlọ́run inna Allaha yu'adhibu alladhina yu'adhibuna an-nasa ìdúníyà gbogbo àwọn tí ń fìyà jẹ èèyàn láyé ọlọ́run fìyà jẹ wọ́n lọ́run àdìsí ni ó kèésà àdìsí agbélẹ̀rọ ìmáàmù Muslim gangan náà gbà wá sótìyé nínú àdìsí àfáwà Isham ọmọ Hakim látọ̀dọ̀ Ibn Hazam gbogbo àwọn tí ń fìyà jẹ èèyàn láyé ta ni ó fìyà jẹ wọ́n lọ́run Allah láṣẹ ń sọ sẹ́rí gbogbo àdìsí yìí ó yẹ kankan fáwọn olórí Nàìjíríà ta ló fẹ́ sọ fún ẹ̀ náà gbogbo àwọn àáfàá àtẹ̀sẹ̀ kútúbà jímọ̀ níbi táwọn olórí nàìjíríà wà àwọn àdìsí ni ẹ máa kà fún wọn ẹ má máa kàdíìsì rọ́ fún wọn mọ́ tínú wọn máa wá dùn páwọn ń ṣe dáadáa ẹ kàdíìsì fún wọn kán délé kán ronú ètí ọ̀bá ronú kíyà rí ó lè tó pọ̀ lọ́dọ̀ ọlọ àní gbogbo ẹ̀yin tẹ̀ ń fi ìyà jẹ èèyàn gbogbo ẹ̀yin tẹ̀ ń gbóyàn mọ́lẹ̀ ń sọ́kà tẹ̀ ń pààyàn gbogbo ẹ̀yin tẹ̀ ń gbóyàn lọ́bẹ gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ jẹ́ àsomọ́ ládùúgbò tí gbogbo àdúgbò wá ń di dúdú tí wọ́n wá ń dáná táyà tìlú bá tiẹ̀ lé sọ́ni ẹ̀ máa jalè ni ilẹ̀ lọ́lọ́dẹ́rẹ́ tẹ́ ẹ̀ lọ́ọ́ dáko ẹ̀ ródò tẹ́ ti máa pẹja tẹ́ ẹ̀ máa palákàn ẹ̀ rínú ogbó tẹ́ ẹ̀ wọ̀ lọ tẹ́ ẹ̀ lọ́ọ́ ṣẹ́gi tẹ́ ẹ̀ rù wálé kádìlú bá tiẹ̀ wá lé ṣé kẹ́ ẹ̀ wá mọ́ àwọn tẹ́ ẹ̀ lọ́jì ìkọlólówó nínú ìlú àwọn tó kówó òlu gan ṣe bẹ́ẹ̀ mọ̀dọ́ wọn sẹ́yìn lé débẹ̀ ni gbogbo ẹ̀yin tẹ́ ń fi ìyà jẹ́ èèyàn láyé gbogbo ẹ̀yin tẹ́ ń fara ní èèyàn láyé ọlọ́run ni ó fara ní yín lọ́rùn anábì ló sọ bẹ́ẹ̀ ọlọ́run kọ́lá àánú wa lójú ìmáàmù Muslim àwọn náà gbà wá bákan náà nínú ibi tí ọ̀rọ̀ yìí tún lágbára dé wọ́n lánàbí sallallahu alaihi wasallam wà mọ́rọ̀ Rasulullah sallam bi himarin kọ́dírù sí ma fi wájú yìí anábì gba ẹ̀gbẹ́ kẹ́tẹ́kẹ́tẹ́ kan kọjá wọ́n ti ya nǹkan sí níbi iwájú ẹ mọ àwọn àmì ibú tẹ́ ẹ máa ń ṣe àwọn ẹlẹ́ran náà máa ṣe bẹ́ẹ̀ tí wọ́n sá àwọn ẹran ní nǹkan wọ́n láwọn fi sàmì sí anábì wa ní làánà lọ́wù mọ́ wà sámọ̀wú ẹni tó fi sísá ràkúnmí yìí lára tó fi sàmì sí i ọlọ́run ó sẹ́bi lé ọlọ́run ó bínú sí ọlọ́run ọlọ́run ó jò sófò àṣé ká tó máa tó débi à ń fìyà jẹ ẹranko à ń sa ẹranko lára pa àfi ń sàmì láàánú ọlọ́run ló tán bá dé ọlọ́run làwa ń bẹ ọlọ́run níparí àdísà àfáàmúwá àdísì àdísì yẹn ó ń bẹ nínú Bukhari látọ̀dọ̀ àfáàwà Abubakra anábì ní máa ń kọtálà nafsa mọ̀áìdà gbẹ̀gẹ́rì àkíyá muaida ni ẹni tí èsè mùsùlùmí tó ń gbé náà lu mùsùlùmí tá a ti jọ ládéhùn a ní para wa a máa ra wa lọ́wọ́ a máa kọ́ra wa lọ́wọ́ ẹ̀hún náà ò ní gbógun ti àwa tá a jẹ́ mùsùlùmí ẹni tó bá wá lọ parú ẹni bẹ́ẹ̀ abẹ́ni tó lọ fìyà jẹ irú ẹni bẹ́ẹ̀ níwájú ọlọ́run anábì nírú ẹni bẹ́ẹ̀ lámúyẹ̀jì rọ ìhàtà àlìjánà kò ní gbòòrùn àlìjánà wàyí nà rí aha layujad mímọ̀ sí rọ́tì hamsimia am anábì níṣẹ́ rọrùn àlìjánà níbi tá a ti máa ń gbọ́ ó ṣe déédéé bíi ọdún five hundred years la ṣe máa ń sọ pé ìròyìn àlìjánà ó kọjá ń tẹ́nìkan lè sọ àwọn àfa àwa tán bá ń dá wákà nílé. So wọn ni àfi ká sọ di rẹ̀ díẹ̀ lèyìn ọ̀sọ̀ kéyìn ó sì gbẹnu dákẹ́ ni àlùjá náà ò ṣe ròyìn tán wà láì á kẹsàn wọn bá tá a bá kà àwọn mẹ́ta àtún lè tún ròyìn ẹ̀ nígbà bá dálùjá náà lọ́jà wà lùjá náà torí náà pẹ̀lú wọn bá ń tá a sọ yìí ó ti jẹ́ kó yé wa pé gbogbo ohun tó lè fa ká máa ṣe ti ọ̀dà lórílẹ̀ ká máa ṣe náà níbí ni tẹ̀m̀bẹ̀lẹ̀kun ìbínú ọlọ́run ọba òun ni máa ń fa káyà sọ́ra abẹ́lọ́run ọlọ́run já sórí rẹ̀ ayé àtijọ́ gbìndé àkèyàmọ́ tó bá di ọ̀sẹ̀ tí ń bọ̀ ibi sinaatu tamafil ká máa ṣe eré àbáwọn nǹkan tó bá jọ bẹ́ẹ̀ bóyá gila fi gbẹ́ bóyá oníke ni bóyá lámà ni bó làwọn ẹni ọlọ́run ṣe máa ń jìnnà sére àtàwọn tó tún jọ mére bí ẹbọ ṣe bẹ̀rẹ̀ lágbàáyé látàrí eré á yanjú àwọn nǹkan kọ̀ọ̀kan ọlọ́run jẹ́ àsorí eré subhanaka allahumma bihamdik. ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin salamu alaykum wa rahmatullahi wa barakatuh